وكل دلالة في النار ثم أما بعد أيها الإخوة والأخوات الكرام السلام عليكم ورحمة الله وبركاته adé ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó wù nínú àánú rẹ̀ tí ó kó wa jọ ní ààyè yìí ní àárọ̀ yìí ọba náà ni adé ọpẹ́ fún oríṣiríṣi àkójọ ló máa ń ṣẹlẹ̀ nígbésí ayé ẹ̀dá ṣùgbọ́n tí a bá wo sábàbí ti pé àkójọ tí wà léni nínú tọ́lọ̀mù fọwọ́ sí ni gẹ́gẹ́ bá nàbí wa muhammad sallá mo sì jẹ́ ká mọ̀ pé mọ̀ ń kàtọ́rí kan yẹ̀lítẹ́mi sòfí ìlmán sáhàlọ́láhùláhù tọ́rí kan ilẹ̀ àlìjánná anábì jẹ́ ká mọ̀ pé ní ẹni tó bá lánà kan láti fi máa ṣe ìtẹ̀síwájú lórí àgbọ́yé ẹ̀sìn rẹ̀ láti máa kọ́ ìmọ̀ ọlọ́run ṣe ọ̀nà àlùjánà nírọ̀rùn fún a sì mọ̀ pé nínú ọ̀nà téèyàn ńlá láti fi kọ́ ìmọ̀ ẹ̀sìn òun náà ní irú ìjókòó tí a wà yìí ìyẹn náà la fi bá ara wa dúpẹ́ àwa abẹ́lọ́wọ́n bá sùfánà wa tààlà kọ́mẹ́sà máa ṣe àlékún àgbọ́yé ẹnì wa ogun tí a bá ń gbọ́ tá a fi ń ṣera wa láǹfààní kọ́lọ́n jẹ́ kí ó jẹ́ sábàbí oríire fún aláyé àti lọ́jọ́ ọ̀gbìndà alkiyama ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run àti orí tí ò ní tán kuma bá nàbí wa muhammad sallallahu alaihi wasallam sayyidi al'awwali na wal'akhirin anabi tó jẹ́ aṣíwájú gbogbo ẹ̀dá pátápátá tí ọlọ́run bá sọ́nà wa tààlá ti fi ṣe àánú fún gbogbo ara ayé kíkẹ́ àti gẹ̀nà kó máa bá kó bá wọn ará ilé rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo wa náà ní àpapọ̀ akíra wa ní ọmọdé wa àti àgbà wa ọkùnrin àti obìnrin onílé àtàlejò pàápàá jùlọ àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe agbátẹrù ìjókòó yìí a jẹ́ pé ní láti fi ṣe àǹfààní fún gbogbo àwa mùsùlùmí kọlọmọ sùwánà wàtàlá kò ṣe àlékún dáadáa wọn kò sanwó ńlá da iṣẹ́ olóore yìí bákan náà kí àwọn àlùfáà wa tí wọ́n ti bá wa sọ̀rọ̀ ìsíjòkó àwọn náà ni sheikh sharaf abu muhammad tí a mọ̀ wọ́n sí alfawzi kọlọmọ sùwánà wàtàlá kọmọsẹ̀ ṣàlékún dáadáa wọn kí ó ṣe àlékún orí tó ṣe fún wọn àwa fi tiwọn náà kí gbogbo àtàwọn ń kalẹ̀ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. nam gẹ́gẹ́ bí àwọn àlùfáà wa ti ṣe ti síwájú tí ó máa jẹ́ àkórí ìjókòó wa ilé òun náà ni àkọlé kan tó lọ pé al-islam pé islam àti àṣà àbíká ní al'islam wà lè'uruf ìkànkanáà ní jásí islamu àti àṣà ma mawkifu al'islam min al'adat wal'arof ìyàwó tí ẹ ní gan ẹ̀sìn kọ sí àṣà ṣe wọ́n ní bá ṣe ara wọn àbí ẹ̀sìn lọ lọ́tọ̀ àṣà náà ń lọ lọ́tọ̀ àbí wọ́n ní ìbáṣepọ̀ ń bì kan ibì kan wà tí wọ́n àtijọ́ tán àbí tó ti bá ní ìbáṣepọ̀ ń gan bóun ní ìbáṣepọ̀ wọn ṣe rí bákan náà tí méjèèjì bá pàdé pọ̀ ojú wo làáfi òótọ́ bá takora wọn èwo ni ó tẹríba fún kejì bákan náà mùsùlùmí tó jẹ́ lẹ́sìn ìyàwó ní ó kọ sí àwọn nǹkan wọ̀nyí gan ní àṣà àti ẹ̀sìn ìbéèrè yìí ní tó pọ̀ tó jẹ́ pé ní mùsùlùmí tí kò bá fẹ́ kí ọ̀rọ̀ dàrú mọ́ òun lọ́wọ́ ó yẹ kó lè dáhùn rẹ̀ àìlè dáhùn rẹ̀ yóò jẹ́ káwọn kankan dàrú torí pé kí ni ẹ̀sìn la wáyé wá ṣe àwọn ajọ́sìn fọlọ́run ni ọlọ́ni wà máa kọ̀láktù lè jẹ́ nà wà lè ń sá ilà lè àbùdùn ọlọ́run ò torí kẹ̀kẹ́ dáhùn àlùjànú àtẹ̀yàn ju pé kí wọ́n á sìn òun lọ àwọn ìwà sìn lọ́run ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn àfa ilmùlẹ̀ ìṣtìmá àwọn oní sociology ṣe sọ náà ni pé ní al-insan madani yubi tọ́bọ̀ èèyàn kèé dáṣe igi kan ìdágbó ṣe ẹjọ wà pẹ̀lú àwọn kan ní gẹ́bọ́nà sí sọ pé ní ayò annas iná kọlákùnákùn min zakari wa unsa wàjà annákùn ṣùgbọ́n wa kọba ìlàlẹ̀ tààrọ̀fù iná akọrọmọkùn ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́bí yín ṣùgbọ́n ìran àtẹ́bí tá a dáyìn lè ta àárọ̀ fún kẹ́lébà àmọ́ ọmọra yín ni òmìnkí bá ṣe wálé wá tẹ̀sí náà a lè dáṣe àjọba àwọn nǹkan ṣe ni a lẹ́bí tá a bá ṣe a ní àwùjọ tá a wà ìwájọ wà láwùjọ nǹkan kó gbọdọ̀ pawápọ̀ náà lámọ̀ pè ní àṣà àwọn fẹ́ mójútó àwùjọ gẹ́gẹ́ bí ọmọnìyàn tí ò lè dágbé tó gbọdọ̀ náà àṣà kan tí ó pọ̀ wọn àtàntàn jọjọra wọn pọ̀ at the same time a tún fẹ́ mójútẹ́sìn fóun méjèèjì bó láṣeyàn mùsùlùmí gbọdọ̀ lè dáhùn àwọn nǹkan yìí lẹ́yìn náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa síwájú oríṣiríṣi ọ̀rọ̀ la mọ́ ń gbọ́ pé ẹ̀sìn kò ní a mọ́ ṣe àṣà kódà mí àtúnmú àṣà àtúnmú kó láṣà àwọn àtúnṣọ́ di oòrò àwọn kan lọ bẹ́ẹ̀ a sì ráwọn ẹnìkejì tọ́jọ́ pé ní no kò sí ti ń jẹ́ àṣà tábà ti gbẹ̀sìn èkíní kejì yìí kí ni ìdáhùn tá fún wọn sọ̀rọ̀ ilé eléyìí ni àkórí ọ̀rọ̀ wa bí ọlọ́run bá sùfánà wa tààlà bó bá ṣe fún wa ní agbára mọ́ akọ́kọ́ ní táǹpé ní al'adat àbí al'ada èdè lárúbáwá ni ibi tó wá gbajúmọ̀ dé ó ti tún di àwọn yorùbá ti ṣe ká níyà rọ́bà rẹ̀ ní àbí wọ́n ti sọ́ di yorùbá ẹni aláàdà àtiwá nù fẹ́ni aláàdà òde lárúbáwá ni ó wá láti pinlẹ̀ kan táwọn ní àádà bí máa nà rọ́jà á yẹn pé kéèyàn máa lọ kó máa bọ̀ kó padà síbi kan ìdí máa ń padà sí gbogbo gbàjẹ́mọ́ yóò mọ̀ yẹn láàbí òní mọ́ lára àyíwá lárọ̀kẹ́ ní tí ń ṣe ń gbogbo ìgbà yìí orí nǹkan rẹ̀ náà ló ń padà sí náà ni ó di àádámọ́ ní ọwọ́ náà tí lárọ̀wá ní àlàádátú bí máa náà àdá ìdánù àlàáda àdá ìdánù ní ń jẹ́ dé ìdánù òun náà ni in tó ti mọ́yànlá tó ti bá sáábà tó ti di ìṣesí rẹ̀ wàlìsìmọ́rọ̀rọ̀ aláṣẹ yìí àwíkẹ́ yẹ máa ṣe nǹkan láti tún ṣe kò lè máa ṣe nǹkan lápẹjúwé sí gbogbo aláàlẹ́ mọ́ jẹun tí a bá fi ojú definition yìí wo oúnjẹ kí ló máa dì fún wa kí là á pè é àádá náà ni ó ti di àṣà wa pípẹ́ àlẹ́ mọ́ jẹun ẹni tí ó máa lọ bí iṣẹ́ ojúmọ́ tí ò lè mọ́ lọ àlìsìmọ́rọ̀rọ̀ aláṣẹ yìí látàrí pé kò lè mọ́ lọ́bíṣẹ́ yìí lọ́bíṣẹ́ kí ló dì fún jẹmọ́ ó ti di àádà rẹ̀ àwa àwòjọ sunday báyìí kìí wá lọ kìí ṣe sunday yìí o gbogbo sunday kò ń lọ àìlọ lójọ sunday kí ló dì fún jẹmọ́ á lò di àádà rẹ̀ ìkan nínú àwọn àfa tó jẹ́ nínú àwọn akọni nínú èdè lárúbáwá alìmọ́ọ̀mù lìjòrìjáni ẹni tó ń jẹ́ àádà هي ما استمر الناس عليه على حكم العقول ona ni يستمرون عليه وما yẹ̀sẹ̀mìrúnà àlẹ́ wọn a máa ṣe láṣe tún ṣe ṣùgbọ́n tó ń ṣe láṣe tún ṣe yìí kò ń ṣe wípé ní inú ẹ̀rí kanáà ti rí o nínú làákà ìwọ̀n náà ti gbé kalẹ̀ wọ́n sì ń ṣe ń ṣe ń ṣe ó padà mọ́ra irú lágbẹ́jú ẹ̀yìn sìn àìlọ́bíṣẹ́ lóòjọ́ sunday táwọn èèyàn lọ tí mo fi sàpèjúwe kò sí pé nẹ́ẹ̀sù kan ló sọ ṣùgbọ́n ìná ẹja máa fi jọ́ kan ṣe kí ni ká máa fi sinmi ó bá padà mọ́ wọn lára ó di kí ni jẹ́mọ́ ìyẹn ló fàtọ́ pé ní ẹjẹ́ gbogbo àtún máa lọ bí dẹ́ sunday ká máa fi monday jòkólé tọ́ba tún jòkólé monday kí ni ẹnu padà dì yóò padà tún dáṣà a jẹ́ pé àṣà kéde nẹ́ẹ̀sù kan lóde ìtẹ́ bá jọ kó jọ lé lórí náà ní jẹ́ àṣà yín ìyẹn ló wọ́n bá tẹ́lọ́mí ní àṣà ò léyí kò sáàsà tí ò léyí tó rọ́jọ tí ó di àṣà kò ń sẹ̀rí kan lẹ́rí àìmọ́yẹ àṣà tó yẹ pé ní ó wà láyé ìjọ kò sí ìsìn mọ́ yìí tàà ń sẹ́sì ní ó mọ̀ jẹ́ àṣà àti gbáyìn oníjẹ́ kí ni mọ́ kò ní jẹ́ àṣà mọ́ wà á dùn ilé ìhì mọ́ rọ́tán bá a dà mọ́ ṣùgbọ́n àwọn ohun tó ń ṣe láti lápẹjú ẹ̀sìn iru ẹ̀rí la fi rí pé ká máa kírun kèrè ṣe pé làákàyè ẹnìkan àìpé yóò láṣà àfi tá a bá pè ní àṣà ẹ̀sìn ló kù ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ yorùbá ẹja mọ́ wa gbádá kí lè rí tó ní àmọ́ wa gbádá ọ̀pọ̀lọpọ̀ wa ń gbà táàtún wọn mọ́ ń sìn ẹ̀yìn báwọn láàrin wọn gbogbo á jẹ́ pé àṣà bákan náà rínú àwọn àfáìsì míì tí wọ́n náà tún sọ̀rọ̀ lórí tí ń jẹ́ al'ada alimam bin al'abidin ani inna al'ada ta ma kúza tún min al-ma'awada ani ta bá ní ada ní nǹkan amúgbólóhun jáde látara ń tàà ń ṣe láṣe tún ṣe fàíyàbí ha wa ma'awada ti ha marrotan bada marrotan صارت معروفة مستقرة في النفوس والعقول متلقة بالقبول ńlá tara àṣetúnṣe táwọn èèyàn ń ṣe òjò tí wọ́n gbé kalẹ̀ mọ́ lókè jẹ́ ó dáṣà wa o jẹ́ pọ́n kan náà kọ́ ṣe gbogbo wọn ṣe láṣetúnṣe odin tí ó padà rinlẹ̀ sínú làákàyè wọn ó padà jinlẹ̀ sínú ẹ̀mí wọn tó pé ẹni tí ò bá ṣe ń gbà náà mọ́ ní kò sí àṣà torí pé gbogbo kálukú ti ń ṣe ó ti mọ́ra bákan náà padà wá ti tán accept pé bá ṣe mọ̀ ṣe rè eléyìí ni tí a ń pè ní àlàáda ẹ̀rí pé ọ̀rọ̀ àkọ́kọ́ àtọ̀rọ̀ ẹ̀kejì tábàmọ́rọ̀ àfáà mi wà ní gbogbo ẹ̀ náà orí agbọ́nrin kan náà ló ń kúlé lórí pé ìta ń pè ní àlàáda wà máa yẹ sẹ̀mí rùnás àléhì marathon bada mọ́rọ̀ bí hukumul hukul oní táwọn èèyàn ń ṣe láti tún ṣe nígbà kan sígbà kejì ṣùgbọ́n wá wo kí náà fi ń ṣe pápẹ́nu làákàyọ̀ náà náà fèrò pé káwọn ọmọ ṣe ó bá sì mọ́ wọn lára ayéko ti di àádánù bẹ́ẹ̀ náà ni gbólóhùn tí ó tún jẹ́ ìdàkejì rẹ̀ sáà fa mọ́ ń lò ó náà ni alìhúrùf wọ́n ní ẹwà tara àrọ̀fà ẹ ta àrọ̀fà alẹ́ iná bí hukumul ọkọ̀ ó náà ni tí wọ́n mọ̀ tẹ́mi mọ̀ tó wá padà gbajúmọ̀ láàrin wa tá à ń ṣe láṣe tún ṣe ṣùgbọ́n pẹ̀lú làákàyè la fi gbé e lẹ́ẹ̀kì sí fẹ́ẹ̀rì kan ni àtẹ̀lé eléyìí yóò tanná sí àwọn ìmọ̀lẹ̀ kan nípa wípé ní ìran tó ń jẹ́ áádà o ntí ó wá látọ̀dọ̀ àwọn èèyàn ní nǹkan áádà nǹkan àwùjọ ní ti gbogbo àwùjọ jọmọ̀ bákan náà òjò tí áádà mi ò bá tún gùn kìí sọ́dọ̀ ẹnìkan ni ó ti change ọ̀dọ̀ kí ni ó ti tún change ọ̀dọ̀ gbogbo àwùjọ yóò bá tún yí padà ìyẹn ló bá tó yẹ pé ní tí àwọn yẹn bá ní ìṣe ìlú ó ní ìdí àlú ńlárúbá kò wípé lànà àdátúná wàlùgáìrínà àdátúhùn àwa níṣe sí tiwa ẹ̀yìn náà níṣe sí tí tí a bá ń gbọ́ irú òwe yìí a rí pé sí yìí ìṣesí àwọn èèyàn náà ni tẹ́ pé tó bá tún yá ń lè yí padà tí a bá wà agbègbè wa lẹ́nu wọn bá ọjọ́ orí tiwa náà àárín tó jẹ́ àṣà tẹ́lẹ̀ tẹ́ pé ní ò ti ń yí padà ń sìn ó jẹ́ pé ní kò sí kẹ́kẹ́ tí ń jẹ́ àṣà ju pé níta èèyàn bá kọjọ lé ní orí lọ ẹwà rí àádà oríṣiríṣi ní mọ̀ ń pín àwọn àdátù kan àdátù lùbàṣàríyà àwọn àṣà kan wà tó yẹ pé àṣà ìjọmọ ènìyàn ni ó wá ní àṣà ìjọmọ ènìyàn bí káfẹ́yàwó ìyẹn àwọn lárúbá mọ́ fi ń pé tí obìnrin bá rí nǹkan oṣù wọn ní àlàádátù ṣàríyà ìtí mọ́ wálé gíní lóṣooṣù ẹni pé láyé pósù kan ló wà ní ọ̀nà nípe ní àlàádà bọ̀tí wá pé ń wá láwàá tún wá lásìkò kan náà inú àádà tó jẹ́ tọmọ nìyẹn nú àwọn àádà kan wà tó pé àwọ ọmọ nìyẹn ló wà fún wa àmọ́ ní àádà nínú òṣèṣe wa tó pọ̀ jántírẹ́rẹ́ bákan náà ní àlàádà tú ti àwọn ẹranko náà wà pé àṣà àwọn ẹranko bọ́ sí máa ń ṣeré adìẹ láṣà rẹ̀ bíi kóyé kó sàbálé ẹyin rẹ̀ bákan náà olóńgbò náà ní àṣà tiẹ̀ bí kó fẹ́ yàgbẹ́ kó gbẹ́lẹ̀ torí pé kèésẹ̀ kan ló ṣe bó náà ṣe máa ń ṣe ní àṣetúnṣenu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹranko míì náà ní àṣà tiwọn bákan náà ní àlàáda ìyà níṣọ̀ òun náà ní àṣà tọ́lọ́ ń dámọ́ nígbà tó bá rí táfẹ́fẹ́ ń fẹ́ tára ń sán tí sánmọ̀ dúdú kí ló fẹ́ ṣẹlẹ̀ jẹmọ́ inú àṣà tó mọ́ sáwọn ṣẹlẹ̀ kójò fẹ́ ṣe kíní òjò fẹ́ rọ tó bá dàbí kọ ọyẹ́ kí ni àṣà tí ọyẹ́ mọ́ mú wájẹ ẹ̀rì kó tútù òní òní kíní òní ò mọ̀ mú àìpé ní oríṣiríṣi àwọn ẹ̀dá kọ̀ọ̀kan yìí náà ni wọ́n ní àṣà tiwọn ẹ̀wá rí kí a tó lọ sí jìnnà a rí pé ní àwọn èèyàn pẹ̀lú àti wọn kọ sí àṣà oríṣiríṣi ni a rí ètò pé ní alẹ́dínà kọbílú al'adat kọbúlan mọ̀tílákọ̀ aná tó yẹ pé wọ́n gba àṣàgbọ́ wọ́n gba lórí pé kọbúlan mọ̀tílákọ̀ gbígbà odindi gbogbo nǹkan tí ó bá takọ àṣà wọn tẹ̀nkẹ́ yẹn lórí bá fásà ní irú yẹn pọ̀ láwùjọ wa tágbà àṣà gbọ́ nígbà odindi bí ma fi yá mìnìkẹ́rì àwùṣàr dáadáa ló wà ń bí àṣà ní àbábúrú àníbáṣà àti wá ṣe bó ṣe wà nú àṣà nu bá ṣe bá ń lẹ́nu ẹlòmígbà pé kán pa òun pé òun yí àṣà òun padà kán yá pa òun o ó yájú kó yí àṣà òun padà lọ léèdè ní tabakun pọ́ìntì yìí àárìdì tí òbí ẹkọ́ yẹ ká gba àṣà lódindi arínú àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́pẹ́ yóò dáa fi ọ́nà ànílà àdáàt dìfá án mùsùlùmí ta wọ́n mọ̀ dìfẹ́ǹdì àṣà wọn kóra kan kúlé lórí kódà bó yẹ pé àṣà yóò sún wọn ìlàlùkọ̀bàlíyá tí wà àṣọ̀bíyá yóò sún wọn débi ẹlẹ́yàmẹ́yà tó bá rí aláṣà rẹ̀ àbí tó gbáṣà rẹ̀ lárugẹ kódà kó jẹ́ pásà tọ́lọ́rùn fọwọ́ sí ni yóò nífẹ̀ẹ́ rẹ̀ bí ẹni tí ń sin lọ́n náà ni yóò pé ìtẹ́ni ẹ ń ṣe ìsin lọ́n kan ló jẹ́ lójú bí ma fi yá mi ní khairi àwùṣàr kò fẹ́ mọ̀ pé sí dáadáa ló wà mẹ́ni àbábúrú bákanáà ìdákejì ara ẹni tó yẹ pé ankarul adat alẹ́dínà ankarul adat inkaran mutlakọ ara ẹni tó yẹ pé wọ́n takò àṣà lódìndí pé kò sí ti ń jásà tí èyàn bá tako lódìndí náà òun náà yóò ní àwọn àṣìṣe tí ó mọ̀ ṣe kódà yóò ta kẹsìn láwọn àyè kan tá padà ṣàlàyé rẹ̀ níwájú bákan náà yìí tó wá jẹ́ kẹta umu lẹ́dí na tàwásá tún fìlì masala àwọn náà dúó ní agbede méjì wọ́n àgbà àṣà lódìndí pé bákan náà wọ́n tako lódíndí pé a fi àṣà ṣe àwọn àwọn tó wọ́n sí irú àwọn ẹni bẹ́ẹ̀ tí wà mọ́ gáìdì tí wọ́n lẹ́sìn irú ẹlẹ́kẹta láti rọ ẹnìkọ̀ọ̀kan wa ká jẹ́ ṣùgbọ́n táàbà jẹ ààlé jẹ pẹ̀lẹ́nu àfikà lágbọ́yé tí ń jẹ́ ẹ̀sìn àti àṣà àti àti wọn kọ síra wọn tàbá bá àkọ́kọ́ lọ àájẹ́ aláṣejù ẹ̀sìn òsì fẹ́ àṣẹjù lọ́nà fi sọ fún àwọn alìkìtàb ya alìkìtàb látẹ́gìlú fìdí nìkùn èyí ta fún tíra yìí yẹ̀údí àti nàṣọ́rọ́ ẹ mọ́ sàṣẹjù ń díẹ̀ sí yí ó lè rọ́làwà mùsùlùmí náà ọba mú ẹ̀sìn nímú ọba mú àṣà nímú bí ó ti ẹkọ́ mú àṣàṣẹjù pọ̀tí gbogbo tó bá náà ń ṣe nú àṣà wọn tó mọ̀ ṣe náà ní bákan náà àtún ní ìsàṣẹ ètò tí a ní kò sí ti ń jẹ́ àṣà agbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ọlọ́ni wàkàzálìkàjà alnákún ummatan wasatọ́ ìtàkùnù ṣòhàdá alannasi ẹ̀yìn lẹ́wà ní ẹ̀yìn ìjọ muhammad lẹ́wà níjọ ìwọ̀ntúnwọ̀nsì kẹ́lẹ̀ bá mọ́ jẹ́rí gbé àwọn tí wọ́n kọjá àlà pé àṣejú wà ń bí ti yín antolis àṣẹ tó gbá ẹ̀yìn ṣe yìí náà bá mú ìpín mẹ́ta tí àwọn èèyàn pín sí mélòó laró la ń bẹ̀jẹ̀ mọ́ mélòó nínú mẹ́tẹ̀ta ẹyọ kan náà làwọn tó wà ní agbèdè méjì wọ́n ṣàṣe ètò lórí ọ̀rọ̀ àṣà kan ní kò sí ti ń jẹ́ àṣà bákan náà ni wọ́n ṣe àṣejù lórí ọ̀rọ̀ àṣà pé gbogbo tí bá ti ń ṣẹlẹ̀ àṣà wa náà ni tó bá ṣàṣe jùnú àṣà ẹ̀sìn ó dàrú ìgbésí ayé gan ó dàrú torí ń tẹ́yìn kóra yín jọ lérí tẹ́ ń pèlẹ̀ àṣà lọ́dọ̀ ẹlòmíì èébú ló jẹ́ òjò tó bá dàrin tí wọ́n ń kọ́tọ̀ lọ fẹ́ láṣà bó lọ ti fẹ́ rọ́nà lọ láàrin tiwọn ilé ìjẹ́ kan pọ́ìtì mi tó yẹ kí á tún dì mú bí òun náà ni انقسام العادات إلى الحسنة والسيئة àṣàtà ń sọ ó pín sí méjì in tó dáwà ń bẹ́ in tí ò dáwà ń bẹ́ torí pé in tá a fi làákà ìgbé kalẹ̀ gẹ́gẹ́ bá sọ́nù bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa tí èsì pé náà sùn kan la tẹ̀lé in tí ó dáwà ń bẹ́ in tí ò ní ṣe kíní in tí ò ní dáwà ń bẹ́ ìyẹn làwọn tí wọ́n mú àṣà lódìndí làwọn fi ṣàṣejù torí pé wọ́n fojú wò wíwà pé náà sù ni òjò tí wọ́n mú àfàmì wà pé rí kanáà fi mú tí ò lè yí padà wọ́n mú àṣà lódí ń di pé náà àṣà wa náà sáà ni àṣà àdẹ́lẹ̀ wa ni àdáyébá wa ni ń jẹ́ ti dáyébá ìlàákẹ́ ìná fi hún ìyẹn ló bá tẹ́ pé ní ọlọ́mọba sùfánà wátà láńsọ́ ń pa àwọn kẹfẹ́rí wáyé ọlọ́run tẹ́ bá ń sọ fún wa pé ẹ tẹ̀lé ń tọ́lọ sọ kalẹ̀ ẹ tẹ̀lé òfin ọlọ́run kọlu bánà tẹ́bí mọ́ àlìfáìná àléyìí àbá ànà ẹni ìtàn bàbá wa tán gbélé láàmà tẹ̀lé àwọn tán mú àṣà lórí ìdínú pé náà tẹ̀sìn tàṣà láàfi wò ojú àṣà láàfi kódà ní tẹ́lò mí mú àtà lórí ìdíje kò mọ́ ibi táàtí mọ́ tún sọ já sínú ilé ìjọsìn yóò tún lọ àsánú mọ́sálásí pé àsá mọ́sálásí ti wárí sọfánàlá ọlọ́ni tẹ́ bá sọ fún àkẹfẹ̀rí ọ́n ní àwọn òlejò àsà wọn lẹ̀ ìta àmà tẹ̀lé ni mọ́ alfaina aléyìí àbá àná ìta bàbá wa lórí ẹ̀ tí wọ́n ń ṣe ọlọ́wọ́ ní àwàlà ọ̀kánà àbáhùn láyà àkìlúnà ṣe án wà láyà àtàdùn àwọn bàbá wo lẹ́ ń sọ láyà àkìlúnà ṣe án tẹ́ pé wọn dákẹ̀mọ̀ wà láyà àtàdùn kò ń se pé ìdáyà ọlọ́wọ́ ọba kan náà fi ṣe tí wọ́n ṣe ọkàn so àwọn àṣà tí ò dá ó a ní àwọn al'adatul hasana àwọn àṣà tó dá tẹ́sí òtakò ìyẹn ló bá ń gbà tí ẹ̀sìn dé láàrin àwọn lárúbáwá gẹ́gẹ́ bá ti sọ síwájú tó bá ti gbọ́ definition ta sọ yọ́ ní pé kò ní sáwùjọ kẹtẹ́yìn ó pọ̀ sí tí ò ní sásàmbẹ́ tó pé yóò ní tí ó jọ káwọn náà pọ̀ anábíà muhammad sallallahu alaihi wasallam ọlọ́ngbé dìde kó wá táyé ṣe ni ìgbà tó náà dé àárín àwọn ìjọ lárúbáwá ó bá wọn pẹ̀láṣà ní gẹ́gẹ́ rí bá ṣe dọ́dọ̀ ti wà náà ń sìn ẹni tó bá gbàgbọ́ yé kan sí ó báyẹ̀ lórí àṣà ní oríṣiríṣi àṣà làwọn lárúbáwá ń ṣe tó pọ̀ jántẹ́rẹ́rẹ́ ṣùgbọ́n bá níbi ṣe tírìtì ẹ̀ ń jó sí tán àwọn sọ̀hábà jùlẹ̀ ló fi yé pé ní àwọn àṣà tí ò dáa máa ń jùlẹ̀ ní àwọn mímbà tó níbi bá wọn lórí ẹ̀ tó ti fi rinlẹ̀ lápẹjúwe inú àṣà tí ó dá tán lárúwá ń se ní wádùlùbànà tó bá bímọ obìnrin wọ́n ma ń bò mọ́lẹ̀ láàyè lóòyẹ̀ tó bá bímọ obìnrin yẹlọ́wọ́ bá sọ́nà ọ̀tọ́lá ń sọ fún akẹ́ni wáyé ìzà bú ṣírọ̀ àdúhùn bèlè ǹsà nígbàtí wọ́n bá fún ẹnìkan zọ́nà wájú mùsùwádà ojú rẹ̀ ó kòrò wọ́n wà kazim yóò máa bínú káàkiri ìṣesí lárúbáwá nù àṣà tí wọ́n náà nù ó torí pé tábà sọ nkẹ́lẹ́ ní ọ́lá àṣà lárúbáwá ni ẹ̀sìn làwa ń sọ tó ẹ pàṣà lárúbáwá lárúbáwá náà láṣà fi lẹ́ngbà tẹ́síndé wọ́n yóò bá náà fi tiẹ̀ náà lẹ̀ ní haúsá náà fi tiẹ̀ lẹ̀ tí yóò bá ti bá ẹ̀sìn mu ìyẹn mo fi sọ síwájú pé tí méjèèjì bá takora àwọn èèwọ̀ ni ó tẹríba fún kan ọlọ́ni yóò fojúró wọ́n wà kàfí mi yóò máa bínú káàkiri yàtàwà rọ mínà kó mi mi sú ìmọ̀ bú ṣìrọ̀bì ẹni tó fún ròjọ́ náà ẹni ẹni ó bínú sí jù ọ̀nkẹ́ tí wọ́n bá wà mí kẹta bá níyàwó ẹ̀bí lárúbáwá nínú àṣà wọn ẹni tó fún ní rògbéyàwó rẹ̀ bí mo obìnrin onímọ̀ bínú sí jù yóò máa forí pamọ́ sáyẹn bá ń bọ́ ní ìsínlé yàtàwárọ̀ mi kọ́ mi sú ìmọ̀ bú ṣọ̀rọ̀ bí ayùmùsíkù aláhù ni yóò wá jókòó sínú yàrá pé inú délẹ̀ yìí ẹ̀kọ́ tí wọ́n bá bí mọ́ ìtọ́ mọ̀ rẹ̀ kébò látẹ̀tẹ̀ kó mọ́ ìtọ́ mọ̀ rẹ̀ pé inú yìí ṣé kí n gbà bẹ́ẹ̀ ni pẹ̀lú dojútì láwùjọ kọ́mọ́ pé wà bó bí ayọ̀dún sùn fi tọrọ ọ̀bá kí n lọ bọ́ mọ́ bẹ́ẹ̀ kí n ala sa'a ma yahkumun jazakumullahu khairan subhanallah eléyìí ìjẹ́ ẹ̀rí kan náà fi ṣe ẹ̀rí kọ́ eléyìí nírọ̀rí ìkejì náà ní ló fi di àṣà mọ́ wọn lọ́wọ́ àti pé àwọn lárúbáwá kẹ́sì tó dé ìgbésí ayé jagunjagun náà ń jà wọ́n ti gbà pé ní bọ́kùnrin bá ṣe pọ̀ nú ẹbí sí lẹ́bí ó fi sí kíni yóò fi lórúkọ ìtìlákà ìgbógun fi darí pé àfọmọbìn ó sì padà di àṣà wọn

tàwórítì rijal fakọt ọkùnrin nìkan ní mọ́ ń jogún lọ́dọ̀ lárúbáwá kẹsìn tó dé ọkùnrin kan ní jogún ìgbẹ́gbà tí ẹ̀sìn dé ọlọ́run yí padà ọlọ́run lè zákàrí nítorí hazel ọ̀nfàyẹ́yìn atọ́kùnrin àtóbìnrin náà ni ó jogún ipá wọn àṣà tí ò dáa báyìí ẹ̀sìn dé ó wá yí padà àwọn lárúbá ń jẹ́nà tó pé ní tó ti mọ́ wọlá à ní fàṣà wálẹ̀ torí pé àṣà tí ó dání kódà inú àṣà àwọn ìgbà náà ó náà ní avihar tí ìbínú bá bíyàn dáàrin kan tó bá sọ fúyàwó rẹ̀ pé ní látòní lọ ibi gẹ́gẹ́ bí yá mi ṣe rí ọtí di yá mi lénìí ìyẹn ní òdá ẹ̀rọ àwọn alákọ̀wé wọn mọ̀ pé ìyàwó wọn ní àwọn àṣàbúrara àṣà tí islam wa takò náà nù ẹlẹ́mà ní kò sí tó burú bẹ́ẹ̀ èbí kò mí ni ẹ̀ mọ́mí wọn dáàdì wọn òun wà ní dáàdì tàwọn náà subhanallah alukurani dé wa takò àṣàbúrú kó láṣà yìí tó pé tán lárọ́ wa ti sọ́ngbà ìtumọ̀ rẹ̀ ni pé obìnrin yẹn wọ́n pa ti sẹ́gbẹ̀ kan ó ti di gẹ́gẹ́ bí ìyàwó ìtumọ̀ pé mo ò ní súnmọ́ ẹ indirect ó dọ́gbọ́n pàtí sẹ́gbẹ̀ kan ni gbà tó bá ní obìnrin ti gẹ́gẹ́ bí ìyàwó kò sà súnmọ́ ìyá rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí ojú rẹ̀ bá wá padà rọ̀ yóò bá tún padà gbá wọlé padà ọlọ́run bá sùfánà wa tààlá ọlọ́run bá fi òfin lérú àṣà pé ìwọ́ tó bá tó àbíkọ́ bọ́yàn ọgọ́ta àbíkọ́ tún okùn ẹrú irú àwọn àṣàbáì ní tí islam wá tó wá gbé gidi ni bákanẹ́ nínú àwọn àṣà wọn tí wọ́n tún lò ní ìgbà náà tí islam tí ó wá sọ àìdá rẹ̀ fún wa ẹ̀rí òun náà ni ìmọ̀ ọkọrin àrò tó kú bá kú ìmọ̀ dárò ìmọ̀ wíwíkúwì ìmọ̀ sọ̀sọ́kúsọ ìmọ̀ gbára dálẹ̀ anábàmọ́sọ̀ sọ́lánà bí wa mọ́nlá tọ́mọ̀lì hudud ẹni tí bá ń gbára rẹ̀ lójú tí bá ń gbára rẹ̀ lójú nígbàtí wàhálà kan ṣẹlẹ̀ sí bóyá èèyàn kú fún ní wàṣákọlù jù yóò tí wọ́n ń yà sọ́ mọ́ra rẹ̀ lára wàdáà bìdáwàtàlì jahiliya ìwọ̀n sọ̀rọ̀ àrò sọ̀rọ̀ àrò pé alátìlẹyìn ń lọ o ọba ti kíní kan sùn àmọ́ bá má jẹ́kùn má jẹ́kùn ló tó bá ń ṣe kíní kan ní kọ́ ọmọ bá wọn jẹ gbogbo pátipàti báyìí ìsìláàmù báwọn èèyàn lórí ẹ̀ anábì àmọ́dà sálá ó jẹ́ ká mọ̀ ìyẹn ló fàtọ́ pé nígbà tí ànábi dé ó wú olẹ́mí àwọn èèyàn láti fi ìlànà wọn lẹ̀ torí kí ló fi wúwo jẹ̀mọ́ iná lásán síwájú pé yín tó ń jẹ́ àṣà kò ń sejọ́ kan ló bẹ̀rẹ̀ àwọn èèyàn ti ṣe ṣe ṣe ó wá padà mọ́ wọn lára ìmọ́lá ẹlẹ́lómi wà wúra rẹ̀ pé àá níta ti ń ṣe bọ̀ látijọ́ yìí sáwà ní kò sí mọ́ni ṣùgbọ́n sọ́ábà tọ́lọ́run rán ànẹ́bì láàrin wọn wọ́n mọ̀ pé àṣà àtẹ̀sìn tán bá kẹ́yìn síra wọn àṣà ni ó gbélẹ̀ ẹ̀sìn láàmù ìyẹn ló fi rọrùn fáwọn ṣùgbọ́n wa lé ní àgbà pé ń tá bá nínú àṣà ní iyì tí ó dá agbọ́dọ̀ máa ṣe lọ náà ni láfimọ́ owó kókó mọ́ lẹ́lòmí bá rí pé ní ẹ̀sìn táwọn gbà yí ó wá takàṣà ni ẹnìkan pé ní láìpẹ́ pẹ́ni ànígbà ah, nǹkan ti dé táǹsì gbogbo àti ìbáyé wa ní wá tako yẹ pé àṣà àwọn ní wá síkí ní ní tako subhanallah tí ó sì lọmọ náà ni àwọn ẹlẹ́sìn nǹkan lọmọ náà ni ẹ torí pé nǹkan yẹn ti mọ́ wọn lára wọn fẹ́ fi ilẹ̀ mọ́ irú ẹ̀ ni àpèjúwe tí àwọn àfa wa mú wálẹ̀ kan nípa ọ̀rọ̀ bó o là á ṣe kíra ó ti mọ́ra ó ti di àṣà àwọn ènìyàn irú eléyìí náà ní mọ́ nira fáwọn èèyàn láti pé àwọn ó fi ilẹ̀ tí ọ̀rọ̀ bá wá rí báyìí jẹ́ mọ́ a ní wo bó se mọ́ àwọn èèyàn lára ẹ̀sìn láwò nínú àṣà tí lárúbáwá ní tẹ́sì tó wá takò òun náà kí lárúbáwá wọn máa jáde bó ṣe wù wọ́n pàápàá jùlọ àwọn obìnrin ọlọ́run sọ pé ní wàkọ́rùnà fi buyú ti kún gbélé yín jòkó wà látàbàrọ́jìnà tàbárùjà ìjáhìlì yàtìlì ùlà ìtò ti wà nú àṣà yín kẹ́sì tó déun kẹ́kàn jáde kóbìnrin jáde láì múra bó ṣe yẹ kó múra àbí kó jáde láì nínú àṣà tí ó wà ní tí ẹ̀sìn wa tí kí kò fi ààyè gbàmọ́ gbogbo lè nínú ṣe sí jà ìlíyà bákan náà almatam ṣe òkú àsáni tẹ́ pé àwọn lárúbáwá oko àti tògbòrò náà kí islamu tó dé wọn a mọ́ ṣe wọn kúrò jọ a mọ́ sọkún àrò kódà wọn tó ń gba alimustajarat wọn tó mọ́ ní àwọn ẹni tó pé wọ́n mọ́ rẹ́ǹtì láti bá ní sunkún ọ̀nà china fi ṣe dìsí láti bá ní sunkún bẹ́kùn ṣe wá pọ̀ tó làyún mọ̀ pé ah ikú rẹ̀ jẹ́ kí ni ó gba yìí tó àṣà burúkú ni ìgbà tí ẹ̀sìn dé ẹ̀sìn tako gbogbo eléyìí náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni nínú ìlú mi tó jásá ti wọn náà tí ẹ̀sìn ò sì fọwọ́ sí náà ni pé tí ìgbéyàwó bá ṣẹlẹ̀ onírò eléyìí náà wà ní india àtàwọn ìlú mi obìnrin ni ó fún ọkùnrin ní máàrí nínú àṣà tiwọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àṣà tí ó dá ṣe yẹ pé ní islam ò ṣe kí ni islam ò fẹ́ tí islam tako nígbà tó dé bákan náà kálíbà mọ̀ pé islam ẹ̀sìn déédé ni àwọn àṣà míì ń bẹ nínú àṣà míì tí islam ò fẹ́ òun náà ni àyájọ́ tó bá ti tako yìí tí ẹ̀sìn mú wá torí pé lẹ́ni ní ah, àyájọ́ ń tẹ́ ń ṣe ẹ̀rọ́tẹ́ ní àfihàn ti kéré kan bó ṣe wà nú àṣà wa ni oríṣiríṣi àyájọ́ ló wá wà nínú àṣà nínú ìlú kálukú àmì à ń ṣe nínú ìlú àmì wọn nínú ẹbí wọn nìkan àjọ̀dún eléyìí wà lọ́rin àwọn lárúbáwá náà gẹ́gẹ́ bó ṣe wà nú hadith anas bin malik onígbàtí anábàmọ́sà sálá tó wọ̀lú mọ̀dínà ó láwọn níyàwó mọ́ni ọlọ́jọ́ méjì kan wà tá àwọn fi ń dunú mẹ́ nẹ́fọ́rọ̀hù fi hímọ̀ wà náà làb a ma ń ṣeré mẹ́ a ma ń yọ sẹ̀sẹ̀ bí ọjọ́ ọdún nígbàtá níbi dé ànẹ́kọ́ bí wọ́n èwo lẹ́ ń ṣe yìí wọ́n ní ọjọ́ yìí ó lókọ táwọn ń pè é àwọn ma ń ṣe àjọ̀dún rẹ̀ ní lọ́dọọdún ànẹ́bí ni ẹ wá àsàtẹ́ ń ṣeun ẹ pamọ́ látòní lọ ọlọ́run ti gbé àwọn ọdún míì méjì fún yín tó sì lóore gan èyí tẹ́ ń ṣe lọ torí pé gẹ́bà ìsọ síwájú yìí tẹ́ ń ṣe yẹn báwọn ẹ ṣe gbé kalẹ̀ kí náà fi gbé kalẹ̀ jẹmọ́ ẹ sọ̀rọ̀ kí náà fi gbé kalẹ̀ ìròrí tó ta pé tó ń jẹ́ àṣà ìta fìròrí gbé kalẹ̀ ni ṣùgbọ́n ìbéjì táwọn ẹbí sọ pé lóore ju táwọn gbé kalẹ̀ yìí lọ náà ni yàwùmọ̀ adìhá ìdìl adìhá wà ìdìl fẹ́tẹ̀rì náà lọ́dún iléyà àti ọdún àwẹ̀ eléyìí sin ànábì kọ́ ló fi làákà ìgbé kalẹ̀ bí ó ṣe pé ń tọ́lọ̀ ń gbé lẹ̀ ni ìyẹn láàmọ̀ wò láfi mọ́ fi àwọn àṣà tí ò bá dálẹ̀ ọ̀rọ̀ pé tẹ́mi fi rò rí gbélẹ̀ àti ń tọ́lọ̀ ń gbé kalẹ̀ èmi wá ní nóò èyí tí àwa fi rò rí gbélẹ̀ ní ó lékè ni mùsùlùmí gbọ́dọ̀ mọ́ wò kódà báṣà yẹn ti àbí nínú ìlú yín ó ti tó ọgọ́rùn márùn-ún ọdún ìtọ́ fi gbé náà ni pé gbogbo tó dọgọ́rùn máa dùn ìbò ló ṣe wáyé ìròrí ni eléyìí tó ń bá wa sọ yìí kí ló fi wáyé jẹ̀mọ́ ẹ̀sìn ni ọ̀rọ̀ pé n tá fi ẹ̀sìn ṣe àgbàláda lórí ẹ̀ ni n tá fi lórí ṣe kò ní ládà kan tí ò bá ti da àwọn yìí tá a lọ́dọ̀ lárúbáwá ni ebi kálukú náà ló wá ní àwọn ṣe sí àṣà tiẹ̀ káwọ́ lẹ́ yorùbá táwa yìí oríṣiríṣi àṣà ìmí wà ń dilé ìmí wà nínú ìlú kan ìmí wà nínú àwọn ọ̀ràn kan tó yẹ kí máa ṣe mọ́nu nínú àṣà yorùbá tó yẹ pé ní tí a bá náà bá wò bá a ṣe ní ànábi bá àwọn nǹkan tí ò da láwùjọ bẹ́ẹ̀ ló wà nù yorùbá náà tá a bá gbé sọ́sùn wọn tá a rí pa kíní yìí ẹ̀sìn tako náà ni ọ̀nà tá ń gbà kíra wá ẹ̀rí ẹni tó bá jó nípò kan àbáláṣẹ ọ̀ọ́nà ẹ̀gbọ́ lọ́jọ́ alìmbìtọ́ ọ̀ọ́dọ̀ bá lè gbálájá fún pátápátá ni eléyìí a nínú àṣà ni àṣà ìdẹ̀rẹ̀ òjò tí ó wáyé ìròrí àwọn èèyàn náà ni wọ́n se fún lágbájá wọ́n se fún tàmọ̀dò wọ́n se fún lákàṣègbè wọ́n se fún kúdóòlà bí wọ́n kálukú bá se gbà á kó bá di ti ń kálukú mọ̀ bákan náà àbí kí á lò só fún ni tá a bá rí ni tá a bá fẹ́ kí wọn nínú àṣà ni bẹ́ẹ̀ ni torí pé bẹ́ẹ̀ náà lárúbá náà ní ìtàn náà fi ń kíra wọn kẹsìn tó dé ṣùgbọ́n àwa wo àṣà yìí ẹjẹ́ àgbéwò ipò wo si awa àwọn àrípé ní nínú tẹ́sìngbé wa tí o tako tẹ́sìngbé wá ní torípé anábíwá muhammad sallam kẹfẹsẹ wà wa hadith anas malik ara wa ayẹni haniláwú ṣé yóò tẹ́ koko fun ni ni la rara kò ní ìyẹn pé yóò dìímọ̀ gàgì anábìrà kò ní í ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní ó ṣe àìsàn fíhùhù ṣé yóò bá lọ́wọ́ ni anábìrì ní bẹ́ẹ̀ ni àìpé ní tí ẹ̀sìn mú wá òun lélẹ̀ ìtọ́yìn wá kójọ létà àkọ́kọ́ ta sọ ẹni tó wá báyàn lọ́wọ́ ń sìn lákójúwé ta kíra wa ta fi sálámọ̀ sí kí ló lóun tẹ̀lé ó tẹ̀lé ní tí ẹ̀sìn tó mú wá ẹni tó nẹ̀gbọ́ lọ́jọ́ kí ló lóun tẹ̀lé ó tẹ̀lé ní tí làákàyè tó mú wá tánà bá wọn méjèèjì ń sìn òun lẹ́ẹ̀ká gbámú jẹ̀mọ́ ṣùgbọ́n ọlá ipẹ́ níta àkọ́kọ́ yẹn àbí ti onínà ẹlẹ́gbọ̀lọ́jọ́ ó ti báwọn èèyàn sábà wọn ti ṣe ṣe ṣe ṣe ó ti mara yóò wá di tó di bí wàhálà sáwùjọ pàápẹ́ ní àwọn èèyàn fẹ́ fi àṣà tí wọ́n ń ṣe wọ́n fẹ́ fi ilẹ̀ ẹ̀rí eléyìí ó jẹ́ àpèjúwe kan nínú àwọn àṣà wa tó pé mọ́ nira fún yàn láti jùúlẹ̀ a padà fún àwọn ẹ̀rí mi wá nínú àwọn àṣà mi náà náà ìdákejì ní àwọn àṣà tí ẹ̀sìn dé bá tó sì fọwọ́ sí tó wẹ́kọ́mù ẹ̀ ìyẹn náà tó pọ̀ jantirẹrẹ ẹ̀rí ìyàwó aisha rọ̀dí aláàníha nínú hadisi kan wọ́n ń sọ nínú ìlànà tí wọ́n fi ń fẹ́ra wọn láyé ìjọun a nika pè nìká ọ̀kan ní nìká ọ̀kan ní ọkọ̀ gan-an ni ó sọ fún ìyàwó rẹ̀ pé lọ̀dílé ẹ̀ lágbájá arákùnrin kan wà ń bẹ̀ kó bẹ láṣepọ̀ lásìkò jà ilé àṣà ni ó jẹ́ kó bọ́ láṣepọ̀ torí pé ní òun náà fẹ́ bímọ tí ó jẹ́ nú àwọn èèyàn ńlá ẹni tó bá gbé lókèrí ààrẹ ni tí ó mú àgbò tí ó mú lọ lúkẹta nítorí pé àgbò kan bẹ tó tóbi yóò mú ẹran tiẹ̀ tó jẹ abo àgùntàn yóò mú lọ kí islam tó dé inú ni pa ìdílé yìí ọmọ wọn mọ kẹwàá sọ pé nínú wọn ogun jíjà ọmọ wọn bóyá tá bá kan tó bá súnmọ́ ìyàwó òun ọmọ tòun náà yóò sì fún yóò sì mọ̀ sí i ìgbéyàwó kẹ̀nẹ́nu tó bá lóyún yóò wá ní kó mọ́ ọbọ̀ padà asani sùfánàlá ìsìbùdọ́ là ń pè yíò bákanáà a ní ìmí tí a ń pè ní nìkáhùlìbàgáyá a ní àwọn obìnrin wọ́n nílé kan tán gbé bí ilé asẹ́wò ti sin wọ́n wá pé àwọn ọkùnrin ẹnìkan ọkùnrin púpọ̀ wá nkálukó sì súnmọ́ tó bá wá bímọ́ tó bá bímọ́ yóò wà tọ̀kọ́ ìtọ̀ ẹ̀yìn náà mọ́ ń tẹ́ ṣe o báyìí báyìí báyìí ti bímọ o tàwa ní ó fún yóò kàn wọ ẹnìkan sùsùn ní yóò kàn gbé fún ní àbíkọ́ náà mọ́ bá lọ pé ó ti di ìyàwó rẹ̀ náà nù ó tún kù kán tí mo ti gbàgbé nínú àwọn ọ̀nà yìí ẹni tó mọ́ bá jọ ìmí ìtúnu yóò tún pẹ̀wọ̀n ẹni tó wọ́n bá jọ ó yàtọ̀ sí ìta sọ pé ní yóò kẹwọ̀n ẹnìkan ẹni tó wọ́n bá jọ yóò kẹ̀ ní òun náà ni bákan náà ìyáwó ìdára sọ pé wà nìká náà sòlìyàwó àti irú nìká tá ń ṣe léni táwọn èèyàn ó lọ gẹ́gẹ́ bí àbútọ́ọ́lì tó jẹ́ ń kó ànábì bó ṣe tẹ̀lá nábì lọ lé àwọn kọ̀díjá láti lọ sí láti tọrọ ìgbà tó ń tọrọ yẹ kò sí pé ẹ̀rí kan náà tẹ̀lé ń gbà wo làákàyè lórúkọ ẹja tọrọ ẹni tó ṣe tó lọ́mọ yìí ẹni tí yóò sì lọ bá aláṣẹ́wọ́ náà tẹ́kọ́ mọ́ ṣe fẹ́yàwó tẹ̀ lákàí ló sọ fún gbogbo ẹ̀kẹ́ àṣà ní àbẹ́sìn àṣà ṣùgbọ́n àwọn tàkọ́kọ́ mẹ́ta tàkọ́kọ́ wọn kílẹ̀ sí ṣe ó gbàdànù ó wá fi irú ìta ń ṣe lé ní tá lọ tọrọ ó wá fi rinlẹ̀ ayé pé ní ìyí tí ò dalẹ̀ sí ń gbádànù yìí tó bá dá ẹ̀sìn ṣe kíní ó ń rì tẹ́ni ẹ̀ so tí ń sábò sí ni pé kó mọ́ rí pé ẹ̀sìn ní ká mọ́ ṣe àṣà ṣùgbọ́n ẹ̀sìn wa ó ní àjọ tó wá jọ àwọn àṣà tí ó dá ó bẹ́gi láwọn míì pátápátá tàwọn ilé ìkò sí a sì pọ́dọ̀ padà síbẹ̀ mọ́ ó sì fi àwọn míì rinlẹ̀ àwọn míì tó fi rinlẹ̀ ó tó wá àmẹ́ndì ẹ̀ báyìí ní kẹ́ẹ̀ṣẹ́ so eléyìí ó jẹ́ kan ẹ̀rí nínú ìlànà mẹ́rin tí yàwó aisha sọ nínú hadith yìí rọ̀díọ̀lọ́ àníhà ẹ̀sìn gbá mẹ́ta fi ẹyọ kan lẹ ẹyọ kẹta tó a fi lẹ́nu bá ṣe lé ní àní pé lásà mọ́ kẹ́lá mọ́ pé jẹ̀mọ́ ẹ̀sìn ni mẹ́ pé lásà nípínlẹ̀ rẹ̀ ọmọ mẹ́ta yòókù ó gbàdánù ẹ̀pẹ́ inú àwọn àṣà tí ó dání bákan tí a bá wọnú hadithi mi nígbà tí anábí wa muhammad sallam tó dé madina ọ̀kan alu madina yuslifun àwọn aráàlú madina wọ́n máa ń ṣe òwò salaf kí la ń pè bẹ́ẹ̀ òun náà ni pé tí n bá ní nǹkan tí ta pàápàá jùlọ ó mọ̀sẹ̀rẹ̀ ní nǹkan oko mo wá lówó lọ́wọ́ ṣùgbọ́n tí ó rà náà pé mo ní nǹkan yìí kò kàn tí ìtásíkò tí já ni mo wá lè ta fún anábì bá wọn tí wọ́n ń ṣe ẹ̀ẹ́ta làbídùn tí ọtí rí ọgbìn làbídùn pé kò tí ì so àbálágbáyà mo nídi owó lápẹjú ẹ̀ ń sika sọ pé lọ mo nídi ten thousand ṣùgbọ́n ọjà tó fẹ́ràn kẹ ah, làbídù èlò làbídù ten thousand ní ṣùgbọ́n lásìkò báyìí ni wàá gba o tó bá ti so ìgbà báyìí ni máa ń so ọ lè gba owó kí wọ́n inú àṣà ni kèé ti pẹ́ sí ní fi ṣe ń gbà pàápàá jùlọ ẹni tó ní nǹkan tí ó fẹ́ tà tásìkò rẹ̀ ò tí ì tó tó sì nídìí owó ó lè ti tàálẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sẹ́ni tí ò ní o islam takò yíò ọjà tọ́ ní kọwa lọ ní tàníbí wá sọ fún ẹ pé ní in tí mo bá yí lórí rẹ̀ tó bá fẹ́ salf yuslif fi wá sí ní ma'alum bí káìlì ma'alum ilà ajali ma'alum ìtànàbí kan sọ fún wọn ànábí ò ní ẹmọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ìtẹ́bà ṣe ẹyá jẹ́ pé òṣùwọ̀n tẹ́ fi ṣe kó níye lágbójú owó ọjà tó fẹ́ gbálẹ̀ yìí dìríkà ni ọ fẹ́ tà fún kó ti wà màálùm tó tó bá náwó tán kọ́ wọ́n padà díyàn ẹ́ ìlà ajálì màálùm ìgbà ó ní ó tẹ́ lọ́wọ́ tẹ́ bá mọ̀gbà tí ó tẹ́ lọ́wọ́ tó sì mọ̀ dédé tó fẹ́ rà ọlẹ́gbówó kọ́ náà ń tẹ́ irú àṣà yà níbi bá wọn lórí àníbi rí tẹ́ ilé ìfi yé pé ní nínú àwọn àṣà tó pé ní ẹ̀sìn tí ó fi ọwọ́ sí ó wà bákan náà èyí tí ò fi ọwọ́ sí torí pé ó takó òfin ọlọ́run ó wà ìyẹn ló fà tó yẹ pé ní àṣà gan nípínlẹ̀ àmọ́ ṣe lọ nítàbá tí ìrìn tó takó nínú ẹ̀sìn torí pé àwọn àfáàmọ́ sọ pé ní alásùlùfìlà àṣíyà ìrìnkà tí ìbá ti sọ̀rọ̀ ìjọsìn ìpínlẹ̀ táàfìwò náà ní tó tọ́ ṣùgbọ́n tá bá rí tó takó nú ẹ̀sìn wa agbọ́dọ̀ kórajó ẹ̀rí alimamu sa'adi rahmatullahi alayhi níbi ọ̀rọ̀ tí wọ́n ẹni al'aslu fi adatina al'ibaha hatta ya ji a sọ́rifar ibaha ẹni pé àsáwá ìbáha ìpínlẹ̀ rẹ̀ tó dá ní àyàfi ń tá bá rí tó yí kò ní tó dá náà ní pé tí ó bá tako ẹ̀sìn látara ìdí eléyìí láfi ọ́ mọ ìhà tí ẹ̀sìn tó kọ sí àṣà àti ìhà sí àṣà náà tó kọ sẹ́sìn àti ìhà tó yẹ kí mùsùlùmí kọ sí àṣà mùsùlùmí tó bá mọ́ tí ń ṣe òun náà ni pé ní àṣà tó yẹ pé ní ẹ̀sìn gbà wọlé látòsọ́ di mùsẹ̀rẹ̀ à tí ò bá forí gbà nkankan nínú òfin ẹ̀sìn wa àgbà àṣà tí ẹ̀sìn gbà wọlé bóyá oúnjẹ kan là ń jẹ ń sìn àǹjámọ́là nínú àṣà wa kìí ṣe pẹ́ẹ́rì kan la rí láfi ń jámọ́là àbí òjò tí ó jò ń jẹ ìròrí àwọn kan kí ní ìmọ̀ dá ń jíjẹ a sì ń jẹ àmọ̀ jẹ lọ náà ni àwárí tó ní ká mọ́ jámọ́là àbí tó bá fẹ́ jẹ lọ́sàn àwẹ̀ ló kù àbí tó bá lọ jẹ́ àmọ̀là alámọ̀là gbé ìrọ̀tẹ́ pé tọ́ lẹ́tọ́ sí wàá mọ̀ jẹ lọ káwọ́ aṣọ agbádá ńkọ́ káfífi lágọ̀bí sí torí tàbí ṣe léyìí káwọn bá wa ìyá ọmọ gbọ́ pé àwọn ọmọ tó mọ́ ń ta kàsátúndé ẹ̀sìn kan ní ká mọ́ wà gbádá kámọ́ wé fílà gọ̀bì kámọ́ dé ok a ti sọ tàmọ̀lá lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ tẹ̀bà náà àbí kámọ́ ẹmú ń kọ́ torí pé hassan mú òun náà ní kí náà sọ lórí tẹ́lẹ̀ a ní mú òun torí kó ti forí gbá ẹ̀sìn kí lẹ́sìn sọ ìjtẹ́nibú ma askarọ̀ gẹ́bá níbi sọ gbogbo tí ó bá ti mọ́ jẹ́ kẹ́ mọ́ ń ríra tí ó mọ́ ìtọ́síkétì yí tẹ́ ní mọ́ tẹ́ni ṣe mọ́ àníbi jùlẹ̀ bákan láwọn ìrìsọ pé ní ma askara kẹsí rúhú fọ́kọ̀lílù haram gbogbo ń tó bá ti mú gbogbo ń tó bá ti mú ẹlómìnì ẹ sẹ́mú wá wà láyé anẹ́bì àbí sẹ́mú wá ń lú wọn guideline kẹ́yìn kẹ́kẹ́ tí guideline kẹ́ wà ta gbọ́dọ̀ fọ́lò òun náà ni pé gbogbo ń tó bá ti mú tí ó bá ti jẹ́ kí ọmọ mọ̀ ń tọ̀hún ṣe mọ́ ìwọ̀ ló jẹ́ fún ọ igbó wá ń kọ́ sìgá ń kọ́ tábà ń kọ́ àtábà ló wà nú àṣà wà tó bá ti mú tí ó dorí rẹ̀ rú tó lè fi para rẹ̀ o gbọ́dọ̀ dédí ẹ̀ ọlọ́ni wà látẹ́kùtùlù àǹfúsakùn ẹ gbọ́dọ̀ para yí iná lọ àkánẹ́bí kùn rọ̀hìmọ̀ bákanáà lọ́wọ́n sọ pé ní wà látúlìkù bí àìdíkùn ilà tàhálùkà ẹ máa fọwọ́ ya a ní gba ògbà eléyìí torí pé wá káàsù gbogbo ẹ̀ sókè kó wá ga ẹ̀njẹ́ kó yí a mọ̀ pé kò wa kò kò bá wa mú bẹ́ẹ̀ náà òun náà ni pé káwọ̀ yìí tí ó ṣe ara wálẹ̀ èsì bá sa wa ní aṣọ ọlẹ̀ yorùbá ní subhanallah ẹ̀rí àjẹkóyọ pé ní eléyèé ṣe àṣà tí ó bá ẹ̀sìn ẹ̀sìláàmà fi jọ́jì àsàtàbámú gẹ́bà náà ti sọ síwájú tí wọ́n ní ó sì gbọ́yé tó bá ní sàbòsí pé aṣọ nǹkan tí ẹ̀sì fọwọ́ sí tẹ́sí ò takò náà ni àṣà tí ò bá ti takò ẹ̀sìn bákanáà tó bá débi yí tẹ́sìn takò gbọ́dọ̀ jùlẹ̀ láàrin bá bá fẹ́ tó pé ẹ̀sìn ló ah, ṣùgbọ́n káyí pé àṣà ló fẹ́ gba àṣà lọ́wọ́ máa jùlẹ̀ ẹni tó wo kókó mórí àṣàlẹ́ ah, ni pé àtẹ̀ndáyé wa a ní jùlẹ̀ ẹjọ́ lọ ní òyìnbó kó wá dé kí ni ẹmọ̀ tí ó ṣe yóò gba àṣà tó wá náà lè jùlẹ̀ fẹ́sìn yóò wá tó jùlẹ̀ fásà mi ó yẹ pé àṣà tó jùlẹ̀ fún yẹn gan tó wá wọ́n sì ju tìlú ẹ̀ lọ ṣùgbọ́n àyìn ò ní rí sí kankan eh, àni ẹ̀yìn ó ti pẹ́ lú èbó ni àṣà tẹ èbó ló mọ́ láà ṣùgbọ́n pẹ́ẹ́pẹ́sì lónìí ẹmọ ọ̀rọ̀ kúnlẹ̀ ta sọ tẹ́nìkan bá dé láti lóyìnbó ní ìsókè ẹlò dáàdì tó náwọ́ sí bàbá rẹ̀ kò ní rí sí kankan rọ́rẹ̀ àbá rẹ̀ gan báwọn ah, ìwọ ló mẹ́yàn ẹ̀ ẹ̀ mọ̀kọ́ mọ̀ ìlú ni wọ́n pè mọ̀lẹ́bí lé lórí wọ́n ti gbẹ́sẹ̀ sáwọ́dí tó fẹ́ dẹbírú ìwọ́ wa mọ kóòtì ẹ̀rí ẹni tí ó lé látòyó ìmọ̀ ìpẹ́gẹ́ bá jọ pé àṣà náà fi gbé kèésẹ̀sìn òun tó bá tó bà wọn lọ́wọ́ òjò tí wọ́n bá náwọ́ pé wọ́n bá bá wọ́n ìwọ́n ma kóòtì ẹ̀rí tó ní kọ́ sọ òun ò ní kóòtì ẹ̀rí òkè ní mọ́tí ṣe lọ́hun náà nù ẹni tí ò ẹ̀rí wọ́n gbà tí ìwọ́tọ́ lánàbí ni ìròrí ni tẹ́yìn ní kó ṣe èyí tó lọ ni ẹ fi ròrí ti yílẹ̀ fún ròrí mi ṣùgbọ́n ẹ̀ lé ẹjá tó má pèjúwe mi àṣà ní àwọ̀ sokoto àbí ṣùgbọ́n níbi tá sọ wóde anábà muhammad sallam ó ní mọ̀ni asfala minal kaiben minal izar ma asfal kaiben minal izar fafinar gbogbo ń ta bá ti wọ̀ minal izar ẹlòmí ìró nítọ́ bá ti wọ̀ tó bá délẹ̀ náà ń pè ní ìsáàr ó lè jẹ́rò ó lè jẹ́ jẹ́ràbíẹ́ lè jágbẹ́dẹ́ ó lè jẹ́ sòkòtò ẹ tó bá ti kọjá kókósẹ̀ fàfinnar anábìjẹ́ kó ya pé inú náà ní lọ ẹ̀rí ìwọ́ wá ṣe látàkó tẹ̀lẹ́sìn tọ́bára sọ̀kan nínú àṣà tí ń bá ń wọ́lẹ̀ ìròrí náà fi rán ìwọ̀n àbí àní stáì kan ni wọ́n bá wọ jíǹsì bàtà méjì lọ́wọ́ ní ìkó mọ jíǹsì ó mọ wọ́lẹ̀ bàtà ló mọ̀ lékíní ó mọ̀ gbálẹ̀ àyìn ó sì rí pé àṣà ni ẹ mọ́ wá wo tí wọ́n bá wọ kọ́sùrù ẹ mọ̀ bu ọ̀pẹ́ ìbò lọ ti gbélé ìdé ìbò lọ ti kíní kan dé tó bá fẹ́ mú tó bá dọ̀lá wa lọ wọ aṣọ òkè ọ̀pá aṣọ òkè sòkò tó lè balẹ̀ kọ́ wá ṣe kọ́sùrù àní á ah! àti kẹ̀mbẹ́ ọmọ ìgbàsà wa yọ kọ́sùrù tó ń takò náà ló padà fàṣà ṣe sọ́gbà sẹ́yìn méjì bá wọ́n sùn ìwọ́wọ́ kọ́sílù bá nẹ̀fìdé ní ọwọ́ ẹnìkejì wá wọ́n kẹ́ńbẹ̀ kò délẹ̀ ọmọ inú gbásà lárugẹ ìwọ́ta kàsà bẹ́ẹ̀dẹ̀ ní kọ́sílù kẹ́nà ẹlẹ́jọ́ lò ìyẹn ló bàtẹ́ pé táwọn ìyẹn ti mọ̀ yí ó ti dúó lágbárí wọn ṣùgbọ́n agbọ́jọ́ ju gbogbo àṣà wa agbọ́jọ́ jù lẹ̀ fẹ́sìn tí wọ́n bá ti ẹ̀sìn gbà lọ́wọ́ ẹ̀ oríṣiríṣi ló wà ìtó níṣe pẹ̀lú bóòlà àti fẹ́yàwó ń wà ń bẹ̀ ẹgbẹ́ ní àṣà agbọ́dọ̀ bómi sí ní ẹsẹ̀ láìsàlùwàlá ṣùhánàlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan mẹ́ tí ó wà nù àṣà nísókí ni pé gbogbo èyíkéyí àṣà tí ó bá ti forí gbá ẹ̀sìn ẹ̀sìn ò gbá wọlé tó bá ti takò kan nínú ìpínlẹ̀ ẹ̀sìn ẹ̀sìn ó sé kí ni ẹ̀sìn ò gbá wọlé tó tọ́bá ní ká mọ́ túlẹ̀ ẹ̀sìn àsápọ̀ wọ́n náà sáàmọ́ fojú wo ẹ̀rí pé bó ṣe wà ń nú àṣà wa ní ṣùgbọ́n àwò pé òkè ṣe bẹ́ẹ̀ ló ṣe wà ń nú ẹ̀sìn tẹ́sìn bá dákélé lórí tàbá rí kẹ̀kẹ́ nú ẹ̀sìn ayépa ṣe ṣùgbọ́n tẹ́sìn bá ní bẹ́ẹ̀ kọ́ ànígbà wọlé ó ní ṣe pẹ̀lú kíkí lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ní ṣe pẹ̀lú ń tá mọ̀ lápọ́nlé ẹ̀rí ẹ̀ka mímọ̀ kan yí ní ilẹ̀ yóò bá àìṣe báhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé ní tábánikẹ́nìkọ̀ọ̀kan náà bákan náà èyíkéyìí tó yẹ pé nínú àǹfààní tí ẹ̀sìn mú wá tábá sí àṣàyẹ ẹ̀ kò ní jẹ́ kárí àǹfààní tẹ́sìn mú wá irú àṣàbẹ́ náà ẹ̀sìn ò gbá wọlé lọ́wọ́ wa pé nǹkan yíò tábá ṣe àǹfààní ẹ̀sìn ni ó gbà lọ́wọ́ wa kò ní jẹ́ kárí ẹ̀sìn ṣe ẹ̀sìn bákan náà ó takó àwọn àṣà tí ó bá mú torí pé ẹ̀sìn ni àjọ táà mọ̀ fi jọ àṣà wa ìgbà mí ń tí ó pé ní àwọn ọ̀rọ̀ míì a lè gbọ́yé àfi ká fi ẹ̀sìn gbé ìyẹn lọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kẹ́ pé tó bá lọ takó àṣà lódindi ọ̀ lè gbọ́ nkẹ̀kẹ́yé nú ẹ̀sìn àfi kọ́ fàṣà gbé ìyẹn láàbá fi rúlà nínú rúùsù táwọn fi mọ́rọ̀ fíkìú jáde àṣà náà wà ń lẹ́fí mú kọ́ ìdá kẹ́pẹ́ al'adátún muhakkama ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ fíkì pé àṣànáwànú tá ma ń kẹjọ lọ bá nígbàtí nkẹ̀kan bá ṣẹlẹ̀ kẹlẹ̀mọ́ pé sí ká àṣàkún ṣùgbọ́n ní ìdí òbáta kẹsí ni àwọn ọ̀rọ̀ kan wà ọ̀dọ̀ àṣà láti lọ gbọ́ yé pẹ́tọ̀ ìtẹ́sì ní a ṣe rẹ ìrẹ àṣà bó láti ṣe á fún aláàpẹjúwe ọlọ́wà sùfánà wátàlá ó ní wà á ṣírù húnnà bilmaru ọlọ́ni ẹbáwọn obìnrin yìí lò dáadáa bilmaru pẹ̀lú dáadáa àwọn afá kí ni maru fún bẹ̀ ẹ ní bí máa ta àrọ́ftún aléyí mínẹ̀lì máa ṣàrọ̀ ìtẹ́ bá mọ̀ ní dáadáa láwùjọ yìí ní kẹ́ẹ̀ẹ́ kí ni kẹ́ẹ̀fí bá obìnrin lò àṣàláwà bí ó pé ní abóbìnrin lò pẹ̀lú dáadáa bó láti mọ dáadáa àwọn dáadáa mi wà láwùjọ wa tẹ́ pé ní àṣà wa láàbí òpá ní àṣà alẹ́ yóòbá tí wọ́n bá ṣe báyìí yẹn ṣe dáadáa síyàn àṣà alúbáyò tí wọ́n bá ṣe báyìí yẹn ṣe dáadáa síyàn ńlásàláyé mọ́ bákanáà ọlọ́wà sọ́nà àtàlá ó sọ lẹ́sì àlẹ́ ìhìn náà bìlmàrú a ní àwọn obìnrin ní ìwọ̀ irúwọ̀ tó wà lórí wọn náà ní kẹ́ gbọ́dọ̀ ṣe fún wọn ìwọ̀ dáadáa ìwọ̀ jíjẹ múmú lápẹjúwe ìsìn nílùú táwà náà àṣà wá mọ́ yàtọ̀ àṣà èkó ó yàtọ̀ sí àṣà lọ́rin àṣà lọ́rin lè yàtọ̀ sáṣà kánò pẹ́kọ́ ṣe dáadáa fáwọn obìnrin ní ní dáadáa tẹ́mọ̀ ní dáa lágbèjúwe o ní ìyàwó kan ní oko yín nílùú òkè ìkan wà lẹ́kọ̀ọ́ a ní ọ̀ṣẹ́ dáadáa sí wọn àṣà tìlú yìí lọ́fíìsẹ́ dáadáa tìlú yín àṣà tèkó lọ́sẹ̀ dáadáa sí tèkó lágbèjúwe sí inú àṣà tèkó bóyá five hundred ló tó jẹun àbí ayọ̀à ọ̀sọ̀rọ̀ kẹ́tọ́ oko èlò ló tó yí oúnjẹ ayọ̀ àṣà tó kọ́ wò five hundred ra déédéé owó rẹ̀ lọ́sẹ̀ kíní lọ́ ẹ̀rí ẹ̀ṣẹ̀ dáadáa sí wọn ọfẹ́ gbalẹ̀ fúláàtì lẹ́kọ̀ọ́ ó ní ẹ̀fẹ́ ń gba níbòmí fúnkan ọgbà fúnkejì náà ní dèédé tó bá bá mú ọlásà àláfíwò ìyẹn ló bá hindu bí tó òtúbá ìyàwó àbí sufiyan ó wá bá níbi àmúhàmàtà sallá ó ní àbú sufiyan rọ́jùlù ọkọ mi àbí sùfìyàn bó ṣe jẹ́ ní eré tó ó hawọ́ láyù tí ni wà ó ládi minel mal má yẹ fi ìnà ọkà mà kọlàt yẹ pé tí ó fẹ́ mi àtàwọn ọmọ mi ní ta fi jẹun kèé tó ó sì lówó lọ́wọ́ ìyàwó ó wá kí gbàǹjà rì bá nẹ́bì pé wọ́n kọ̀ọ́ ṣe máa ń ṣeré ó wá ní òun mọ̀ bí tí máa ń kówó sí ẹ̀tọ́ àwọn sì ní kò fáwọn pé sóun lè mú nínú owó rẹ̀ anábà mọ́sá sọ́lọ́mà sọ pé ní kúzí máa yẹ kìí ká wà wá ládíkà bilmaro iye pé mú nínú owó rẹ̀ in tí ó tó wọ àti àwọn ọmọ rẹ̀ ọmú bilmaro gẹ́gẹ́ bí in tí ó tó nínú àṣà pàmà in tí ó tó yẹ bó láṣe mọ́ bó láṣe fọ́n tó tó irú ẹni tí irun tó ṣẹlẹ̀ sí hindu bíntù àbísùfìyà tó bá ṣẹlẹ̀ sí lóbìnrin èlò ló fẹ́ mú kò lè mọ́ bẹ́ẹ̀ ni àyíbẹ̀ ẹ̀kọ́ òkè títẹ̀ kó bá mọ́ ẹlòmí tó wá ń lú ńkọ́ ṣùgbọ́n tánà bí gbélẹ̀ ni pé nínú àṣà yìí dèdè tó tó wà àtọmọ rẹ̀ náà ní kí wọ́n náà lé kíní kọ mú o àṣàlà náà bí yíò at least tá fẹ́ jẹun èmi àtàwọn ọmọ iye báyìí ni ó tó wa àníbi òsọ yẹ kẹ́ pàtó tẹ́ pé tọ́bọ̀ padà ń gbọ́ ní ọpá ìwọ́n náà jí owó rẹ̀ mú ìtọ́ mú ìṣe kíní ó ti pọ̀ jù ṣùgbọ́n àṣà láfi wò pé a ah, pé tó bá dọ́dọ̀ adájọ́ tó bá ní ìyàwó mú omi tí adájọ́ wò ní pé nínú àṣà ṣe ń tó mú tí ó ju tó àtọmọ rẹ̀ ó lò lọ ní tí ó bá ju bẹ́ẹ̀ lọ ń lò kárí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn ló bá tó yẹ pé ní àwọn nǹkan wọ̀nyí ọlọ́ni ẹ̀ẹ́nẹ́wó fáwọn ara lẹ́yìn èlò làá fún wọn ẹni tí ò nídìí tí ò níye ní yẹ ní al'imam bin al'arabi al-maliki nan sọ ní ọ̀rọ̀ wọn pé ní iná al'infa kọlẹ̀ ìsàláwò tẹ̀kìdírún ṣẹ̀rẹ̀ iye tánà kò níye kan pàtó ẹ̀sìn ò sọ pé ní ma fún yàwó rẹ̀ ní iye báyìí wàyínà ma àhálàhù lọ́wọ́ alàlẹ̀ àádá lílù òṣòlì bánà lọ́wọ́ tààlà alẹ́ ilẹ̀ ahkam ilé ìjẹ́ dẹ̀lílù àwọn àfọ́ onífíkíù tó pé ní àmọ́ ń fi àsàmọ́ ohun dí wọn nǹkan nígbà míì àsàláwà lò pé nínú àsà ẹjẹ́ àwò sílé ìtó àbíkòtó bákanáà alìmọ́ bìnú tẹ́míyá àwọn náà sọrún zakatul fitr zakatul fitr àbí kafaratul yamin ìfẹ́ zakatul fitr ń sìn ìyẹn náà fún ní fíkì mọ́ fi ń lọ másà án sọ tán yọ láyé ànẹ́bì àfọwà ní gáàlìbù kú ti alìlì balad in tó bá gbajúmọ̀ nínú àṣà àti yí tẹ́yìn mọ̀ pé ẹmọ́ ṣe kíní ẹmọ́ ń jẹ àṣà lọ́tún fi gbọ́yìn náà yìí lápèjúwe nígbàtí àwẹ̀ bá tán ọdí kẹkàlùkú mọ yọ ráìsì ó gbajúmọ̀ bí ó gbajúmọ̀ ẹ̀yọ́ mọ yọ ẹ̀wà àmọ yọ gàrí àmọ yẹlùbọ́ àmọ yọ sẹ̀mó ìwọ́n bá ní pé ah láyé ànẹ́bí ó dẹ̀ pé ẹnà yẹn lọ làbídùn ọwá gbé làbídùn àbálágbájá wá gbé sàkátùlù fítìlì fún yí ni ó làbídùn rè ẹ pé ní àṣàlú ẹ̀ làbídùn òde kíní kò gbajúmọ̀ àbọ̀wà láàrin lárúbá tó ní òrí gàrí rí ọba ní á ah, bóyá lẹ̀ lárúbá ọ̀rọ̀ ti tó bẹ́ẹ̀ ọ ti ti ní gàrí tó gbé lọ láti lé pé àjá ayọ́ fún ìlárúbáwá yìí ọba lọ gbé gàrí fún yóò máa pé tó ń jẹ ẹran lélẹ́yìn ni àbíkílá abẹ́ fẹ́ léyìn ṣe kí lá fi wọ́n mẹ́rin jẹ́mọ́ àṣàlú tó gbajúmọ̀ bákanáà nígbà tó lọ́ba sùpánà wátàlá tó ń sọ̀rọ̀ ń pa ẹni tí ó búra tí ó wá lè ṣe nǹkan búra rẹ̀ mọ́ inú tọ́lọ̀ ń lọ tó lè ṣe mọ́ ní ọ̀rọ̀ pé ó lè fún yẹn lóúnjẹ kó fi ṣetán ọlọ́ni ni haúsá ti máa tù tì ìmúnà àlìkùn nínú tẹ́ ń fán ara lè jẹ fámílì tó gbajúmọ̀ láwùjọ yín oníkọ fún so àṣà náà látún fi wo eléyìí náà bákanáà níwàtí àwọn àfá ń sọ̀rọ̀ pa tàbá fẹ́ ṣe ìrìn àjò ìrìn àjò wo máìlì mélòó láṣe láàbí wípé ní àfáfà mọ́ra wọn lọ́wọ́ gan-an iye báyìí máìlì báyìí máìlì báyìí àárín ẹ̀tàn 48 àárín ẹ̀tàn mú tó kéré sí mú tó pọ̀ jùlọ tó lọ sọpá ń sí ìrìn àjò tá dínrùkù ọ̀rọ̀ yìí pọ̀ láàrin alìmọ́ àtàwọn oṣù àtàwọn mi wọ́n a fi gbé ọ̀rọ̀ wọn àṣàláwò nítorí pé àrínásù pàtó iye báyìí ìrìn àjò ṣùgbọ́n àwọn pé nínú àṣà àti yí tẹ́yìn bá ti ń pè ní níkíní ìrìn àjò tó bá ti ṣe ọ̀lẹ́dínrùnkù kí ní fi yẹjú rẹ̀ jẹmọ́ àṣà ni tó tàbá nù mẹ́ìlì àtàwà mí gan àlígbọ́ra ayé nkálukó mọ́ 40 kìíní kanókè ibi tó ní 48 yẹn sáwò nǹkan ní sàrásà tó fara síkì ni ó jẹ́ iye báyìí sáwò àbí ìtúsọ mí tó yàtọ̀ sí ṣùgbọ́n ń pè ní irun onírin àjò òjò tó nìkan bá ti pé bàbá alágbájá à ń tírafò ayédè dáadáa o níbo lè à ń lọ afẹ́ tírafò lọ́jọ́ ta kí ni wọ́n ní sọ ìrìn àjò kan ìlú pé náà sáwà àmọ́ yìí nírin àjò ó ní jẹ́ pé lumi dédé bí sọ́jọ́ táwọn ti dìrìn àjò tó bá wà nílùú yẹn ìwọ náà ṣe sígi ni ọ̀hún ṣe kọ́ sírù àṣà wọn lọ́ọ́ fi lò àṣà náà fi yẹn jù yìí ìyẹn dẹ̀ ló jẹ́ alẹ́ rọ́nà lọ. wọ́n ní wàá bá ta mọ́tò mo ti ẹ̀ travel ṣùgbọ́n mo kàn fẹ́ dé bàdàn àni on oh, travel torí náà sàwà kí là ń pè bàdàn travel ni irú yẹn ó se kọ́ sírun tiẹ̀ kí náà fi yẹjú ọ̀rọ̀ mọ́sálà sáfárù jẹ́mọ́ ọ̀rọ̀ àṣà ni tó fún ẹ pé ní àwọn ààyè kan wà àṣàlá ìyẹnjú ẹ̀ bákan náà nínú rẹ̀ ní alimari bin misil ìyẹn kí ó tó wọlé akẹyẹ máàrí báyìí ni o ṣùgbọ́n obìnrin táà fún máàrí táà sì sọye rẹ̀ táà fi wọlé ìyàtọ̀ wà láàrin pé a ti mọ iye àkàn fún ni ṣùgbọ́n ti wọlé tán tó bá wọlé tán pé ẹ̀wọ́n náà mọ́mọ́ sọ́ngbà ni torí ẹlòmí lè lèrú ká ọmọ tí mo fẹ́ fẹ́ ìyá ọmọ olówó ni tí n bá lè lò ní ó gbà báyìí mo sì wá skul yìí kó mọ̀ lọ kó wá mílíọ̀n jẹ́jẹ́ sákìdù ká mọ́ ó ti wá wọlé tó ti fẹ́ pé ọkùn ah, ti wọlé tí n bá béèrè tí ó bá sọ iye tó pọ̀ jù ó náà lè lọ mọ́ ani ní àyà alágbẹ́já ti ẹ̀dú lájọ́ láti fi ọdún méjì tàti fẹ́ra wa a mọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀dá kí yìí èlọ́wà ní sọ̀dá kí rẹ̀ ẹ̀yìn pé ọkùnrin lè obìnrin jẹ bẹ́ẹ̀ ó kú ti mọ̀ kó ti bímọ kan àbí méjì tó bá lọ sọ tó pọ̀ jù ó lé ni ọ̀rí ti sàkíní tán náà tó bá ti wá di bẹ́ẹ̀lẹ̀ ẹ̀tí ní obìnrin tó mẹ́ṣe máàrí tó fi gbé wọlé kó bá dìyàn jẹ́ irú máàrí wo láàfún a ní àáfún ní alimaru bí mẹ́sìlì irú tírú obìnrin bẹ́ẹ̀ mọ́ ń gbà nínú àṣà obìnrin náà dẹ̀lẹ̀ lè rúkó náà mọ́ dálẹ̀ kó fi wọlé kà tí ń mi iye tí ń bá pè fún gbàǹkù nílé mi no àwọn láwùjọ dìgídé kí ni adájọ́ wa pé láwùjọ dédé kí ni irú ọmọ kọmíṣánà máa ń gbà nírú àwùjọ wọ́n bẹ́ẹ̀ pé tálíkà náà ni tó gẹ́ tó ní wá fẹ́ẹ́ dìmáàdì ọdún ẹ̀ta sàn á ọmọ ẹ̀yà bídèmí ń jọwọ́ èèlò náà náà fún ẹ̀nà ìbí ten thousand adájọ́ níwàá bá yín dá ṣùgbọ́n kí ni ó wò jẹ́mọ́ yóò wo àṣà àbọ́n tí ń fúnru ọmọbìnrin bẹ́ẹ̀ nírú àwùjọ tó yẹ láti lọ pé ní káwọn èèyàn mọ́ jàǹbá náà àwọn kẹ́kẹ́ wà gan àṣàlá ìyànjú ẹ̀ pé dèdè ń táfi mọ́ géèjì tẹ́sìnikáṣe kíní tẹ́sìnikáṣe èdè táfi mọ̀ pá bẹ́ẹ̀ ṣe ní a ṣe ní bẹ́ẹ̀ náà èyí tẹ́sìn bá wá ní káàtí ẹgbọ́rọ̀ dédé ẹ̀ kódà kó ti mọ́ wa lára agbọ́rọ̀ jùlẹ̀ ní ẹ̀rí ẹ̀sìn wa dáwùjọrú bákan náà àṣà wa òun la gbọ́dọ̀ mọ́ gbé sábẹ́ ẹ̀sìn nípa pé èyí tẹ́sìn bá gbà wọlé ká mọ́ rí ẹni tí ń ṣẹ̀sìn bí ẹni tó ní ká mọ́ ṣe àṣà tẹ́ tí ò dáa ní bẹ́ẹ̀ ni òun kọ́ ló ní ká mọ́ ṣe ẹ̀sìn ni ò gbá wọlé torí pé mọ́ ń wa lálẹ̀ àìmọ́ yóò dé kóde táwọn yóò ṣe bí a ń sòkú wọn ní bó ṣe wà nu àṣà wa nu báàdì ṣe mọ́ ṣe nu ìmí ìgbẹ́ tó yẹ pé kẹ́sì tó dé ló ti wà àwọn èèyàn wá lọ mẹ́sì tó dé wọn ni àṣejọ àṣejọ kẹjọ eléyìí pé àṣejọ kẹjọ òkú eléyìí ò sínú àṣe ìta ìta yẹn sì jọ mẹ́ta a forty-one days a four months a tún wá ṣe ọlọ́dún kọ̀ọ̀kan tó bá padà yóò wà di àyájọ́ eléyìn tí ẹ̀sìn ò fọwọ́ sí ni tó kí tó bá ti mú déètì kan òjò tí bàbá yín kú déètì báyìí lẹ́sìn máa ṣe ọdí sọ kú bàbá yín di ọdún bẹ́ẹ̀ náà làwọn déédéé tá à ń ṣe ní àwùjọ wa ẹ̀rí èyí tó wá burú jù gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan ká tún wá gbowọ́nú mọ́ṣáláṣí kẹ́yìn kan máa kó tẹ̀ rí kó ní àṣà mọ́sálásí ti wá ń bínú báwọn bàbá tó ní mọ́sálásí gbé àṣà lẹ́nu èyàn gbé àṣà ó gbé kọjá ẹbí wọn ó gbé kọjá àlúwó ti tún bẹ́sìn sọfánàlá irú ilé kò bá mú aláṣà ti kó mọ́ ẹ̀rí pa pé kádáwò kákóbì sí ah, eléyìí kò dáa wọ́n dé ṣe kẹ́rì tó dé náà ni wọ́n tún modernize kódà tán bá róbì ń pàpá wọn kò sí ìtì sínú rẹ̀ aláṣà ni àfáàtọ́ ẹkọ́ sọ fún pé eléyìí ò bá mú kò sínú ẹ̀sìn o olóògbé ẹ̀ tí ìgbàwó wá ní ẹ̀ẹ̀kọ́ nǹkan sínú ẹ̀ obì yíò tó subhanallah ìgbà tó ọ̀sáwó ẹmọ obi tó bá mi náà mú lásàdé kọ́rọ̀ olè mọ́ obi jẹ ṣùgbọ́n yóò sì mọ́ kọ̀m̀plé kó yẹ kan fi sí máa bá ṣe mọ́ ń gbanú subhanallah gbogbo eléyìí tí ètí kò bá mú ni àṣà àwọn àtàtàn lọ import wá ń fi ó dẹ̀ tí wá sí kíní ó ti pọ̀ láwùjọ wa alimusaurada subhanallah kóbìnrin musulmi náà kó na máa wọ nẹ́ẹ̀tì kó wá jòkó gágágá láàrin yàn kó lọ wọ ẹ́dígà kó máa gé kéèkì kó máa ní àṣà ni eléyìí àṣà táwa musulmi ò tí àrínú àṣà wa ni kèé sàṣà wa musulmi a gbọ́dọ̀ kọ́ ṣe àwọn èkó lákèé tún sàṣà yorùbá tùmọ̀ yorùbá náà gbà látara ipé ní kíkéré ẹ̀sìn wọn eléyìí in tí ó bá mú ní gẹ́bà ìtọ́ pé ìpínlẹ̀ àṣà ìròrí ni ìròrí sì kọ́là wà ń tẹ̀lé òjò tí wọ́n bá ti wá ń sọ pé ń ta kàṣà káwa náà wá àwọn àṣà káàmà àwọn àṣà tẹ́sí fọwọ́ sí mo pé ṣèbá ń ṣe lé ṣèbá ń ṣe lé ṣèbá ń ṣe kẹ́lẹ̀ bá mọ̀ wípé ní ìyí tẹ́sí ò bá fẹ́ àwa náà ò gbọ́dọ̀ fẹ́ bákan náà èyí tó yẹ pé ní ẹ̀sìn láì yanjú ẹ̀ agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ ṣe bó ṣe yẹ kí a ṣe eléyìí o bẹ́ẹ̀ sì ṣe gbé kalẹ̀ ní eléyìí o òun díwọ̀n tí ẹ̀sìn fi sí rí ní ṣókí ayípẹ́ ní ìṣesí báwo wà sí àṣà òun náà ní pé a wà ní wásàtù a wà níwọ̀ntúnwọ̀nsì a ní bá gbogbo àṣà lọ a sì ní ní kò sí gbogbo àṣà torí pé ní àwọn àṣà kan wà tí wọ́n gùn bá ṣe ó lè káàyè bẹ́sìn rẹ̀ o lè káyè bẹ́sìn yẹn kò sí tó takonú ẹ̀sìn kọ̀ọ̀kan yẹn lé ẹ̀rì àwọn kan jọ o ní àìpó ní bídíà lé káyíké bídíà rẹ̀ lọ ọ̀kan lé ní kéèsì ọ̀tọ̀ ni nínú àwọn ọmọ ìjàbàtà adakọ rẹ̀ kò sí bá ti wò ó sí dàgbà tó oní ẹ̀kíní oní ẹ̀sẹ̀ kíní kan yóò mọ̀ sọ́rọ̀ kan lẹ́yọ kọ̀ọ̀kan adamu kíní kan òṣèbọ́n náà ṣe báyìí èbí kíní kan

tó gbọ́ bá ní òsáfà pàdíwẹ́ gbogbo ẹ̀ náà lọ́tàkù rárá èyò tẹ́ lé ní àwùjọ kan gbé torí pé tọ́ bá takò ẹ̀ tọ́ bá ṣe àtàkùnpẹ̀ iná pọ̀ tí ẹ̀sìn ò takò tẹ́ mọ́ ṣe ìyẹn ló fàtẹ́ pé tábá bára nírú àwùjọ báyìí àgbóyé ọ̀rọ̀ yìí ṣe pàtàkì fún wa káwa náà mọ́ lọ sàṣejù nídìí àṣà àdìsẹ́ńtà kámọ́ṣe pẹ̀lú àti sọ́nà tó bá ń jà fún nǹkan mí báyìí pa tẹ́lọ padà gbé déwájú ní ipa àyíkí wọ́n sọ fún ìwọ ilé inú wà síse gini kò tí ìburú jù tó rọrùn pé déyìn bá ti sẹ̀lẹ̀ gbogbo ẹ̀ náà ní mú kò tí ìburú jù àwọn nǹkan tó bá bá mú ro ẹbí pọ̀ ń ẹ̀rí àṣà kátàkárà òun náà wà tẹ́sì fọwọ́ sí àwọn àfáàsọ ọ̀nà tágbà rajà àánẹ́jà ìgbàmí ń bẹ àánínẹ́jà àbí ìwọ́n tó fẹ́ ra biskit lápòjúwe ọfẹ́ ra ọ̀kín biskit ọtí mọye tántà nínú àṣà kí lọ́kẹ̀ ọ̀nà gbà láti yọyọnú láàrin ilé àti gbọ́ inú àṣà pé àwọn nǹkan kan wà ìdákẹ́ lásán ó ti sọ bá ti jọjọ mọ́ láàrin ara wa tó wà nù kátàkárà àwọn oníṣẹ́ ọwọ́ yìí tásà gbé wá tí ẹ̀sì òtakò ó wà ń bẹ̀ ìlú mi pé tọ́ bá parí iṣẹ́ ọ̀dẹ́ kíní ọ̀gbowó ìlú mi pé ibi tọ́ bá ṣe dé ọlẹ́ gbowó bẹ̀ gbogbo bí tẹ́yìn bá ti bára yẹn gbọ́dọ̀ mọ bófin ẹ̀sìn ṣe sọ kéèyàn bá rọ́lu tí ẹ̀sìn òṣèkíní tí ò fẹ́ abẹ́nú ọba sùfánà wàtàálá kí ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa ìta sọ fúnra wa ìkọ́nà ṣe ní okùnfà dáadáa fún wa ìtókù díẹ̀ káàtó mẹ́kọ́nà wa sùhánà wa tààlà kó mẹ́ta ṣe àforíjì rẹ̀ fún wa wasallallahu wasallam ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in